ẹ má gbàgbé wípé ní ọjọ́ sunday april twenty third two thousand and six ní kíka àwọn ará ìlú ní ilẹ̀ island. ó wà fún láti mọ àwọn nǹkan tí ìjọba yóò ṣe fún ará ìlú ní ọjọ́ iwájú wọ́n ti ń pín ìwé sí ilé kọ̀ọ̀kan kí ẹ rí wípé ẹ fi orúkọ yín àti àwọn tí ó ń wà pẹ̀lú yín sínú ìwé náà ẹ lè lọ sí orí wẹ́bsáìtì cso.ie láti wádìí sí gbogbo nǹkan tẹ́ bá kọ sínú ìwé náà kò sí ẹni tó máa sọ fún rárá o